dignitary here. The Lord bless you for coming to celebrate our Father. We are starting the service in the name of God the Father, and of the Son, and of the Holy Spirit. Aim on page 4. The first aim. seen the Lord is good. I have seen the Lord. I have seen the Lord is good. I have seen the Lord is good. There is love, see the me. I have seen the Lord is good. òwe kíkọ́ ògo fọlọ́run aleluya ọmọ ọlọ́run ni ẹ kọ́lá tí wọ́n bú sáyà bẹ́ẹ̀ máa ń yẹ wá sí ọkọ̀ wá ṣàfẹ́rù rẹ̀. Bí kò ṣe àwọn. celebrating his 88th birthday on the earth planet. Blessed be your name, Daddy, in the name of Jesus. From one year to 88. Blessed be your name, Daddy, in the name of Jesus. We are commenting this program, O oh Lord, have your way in the name of Jesus. God the Father, God the Son, God the Holy Spirit, you are invited into our midst. Take absolute control in the name of Jesus. Amen. Daddy, come down and take preeminence in the name of Jesus. Amen. Every evil spirit we bind you. This is not your place. We bind you in the name of Jesus. We send you to hellfire. Go there right now in the name of Jesus. Every evil consume you by fire and thunder of Almighty God in the name of Jesus. Those who are going to use Heavenly Father, empower them. Amen. We want this service to be for salvation. Amen. We want it to be for deliverance. Amen. We want it to be for set free. In the name of Jesus. At the end, take all the glory and let the blessing be ours. In Jesus' mighty name we pray. praised by God. spiritual reading from the book of Psalms, 116. Èmi fẹ́ Olúwa nítorí ó gbọ́ ohùn mi, ó gbọ́ ẹ̀fọ́n mi fún àánú nítorí ó yẹ ti rẹ̀ padà sí mi. Èmi yóò máa pè é níwọ̀n ìgbà tí mo wà láyé láàyè o okùn ikú yìí ní ká ìrora ìsọ̀kú wá sórí mi ìyọnu àti ìbànújẹ́ borí mi nígbà náà ni mo ké pe orúkọ olúwa olúwa òní bẹ́ẹ̀ ọ̀ gba ọkàn mi olúwa ní olúwa ní oore ọ̀fẹ́ ó sì ó sì ní òdodo ọlọ́run wà kúkún àánú ọlọ́run kúkún àánú ó lọ pa àwọn ọlọ́kàn ìdúyẹ mọ́ nígbà tí mo wà nínú àìní ńlá ó gbà mí padà ìwọ kan ní síbi ìdílé rẹ nítorí olúwa ṣe dáradára sí ọ nítorí ìwọ olúwa ti gba ọkàn mi kúrò lọ́wọ́ ikú ojú mi kúrò lọ́wọ́ omijé àti ẹsẹ̀ mi kúrò lọ́wọ́ ìṣubú nítorí èmi yóò máa rìn níwájú olúwa ní ilẹ̀ alààyè èmi gbàgbọ́ nítorí náà mo wípé ìrírí ìpọ́njú púpọ̀ àti nínú ìdààmú mi mo wípé ètò mi gbogbo ènìyàn èmi yóò gbé aago ìgbàlà sókè èmi yóò sì máa ké pe orúkọ olúwa èmi yóò mú ìlérí mi ṣẹ sí olúwa ní ojú àwọn ènìyàn rẹ̀ iyebíye ni ojú olúwa àti ikú àwọn ẹni mímọ́ rẹ̀ olúwa nítòótọ́ ìránṣẹ́ rẹ ni mo jẹ́ èmi ni ìránṣẹ́ rẹ ọmọ ìṣẹ́bìnrin rẹ o ti tú mi sílẹ̀ nínú ìdè mi èmi yóò rú ẹbọ ọpẹ́ sí ọ èmi yóò sì kéde orúkọ olúwa èmi yóò mú ìdérí mi ṣẹ sí olúwa ní ojú gbogbo àwọn ènìyàn rẹ̀ nínú àgbàlá ìdè olúwa ní àárín rẹ̀ ìwọ Jerúsálẹ́mù. Oh. three testifiers, uh, and I won't go beyond that. Three, because of our time. Three. And after the service, there'll be time for more testimonies or a video man with camera, whatever you want to say about him. Alfred Olubokumi Oduwaye, number one. Okay, Daddy, number two. Okay, okay, mommy, number three, number three, God bless you. I start from number three. You to one pay the look up, but I just have to say it. I want to thank God for his life. I'm Dr. Mrs. Yola Akindele. I'm the sister, younger sister to the first wife. Daddy is just too loving caring to the core. There is nothing he cannot give out. And is you can't separate any of the children. And his house is always filled with children. And he loves to care and to give to people. He's a man that God has given all that all that he has to bless people. And what he wants is that everyone around him or anyone he comes in contact with, he should impart their life. And that is the testimony of Christ. I bless the name of the Lord for the grace of God upon his life, even to see him to this day. And I pray for more life, more grace, more honor in the name of Jesus. And an exceptional human being an embodiment of truth. In fact, another name for my daddy is truth personified. Sojo Adeniko and our Lord Jesus Christ is truth, life, and spirit. And is a true representation of what our Lord Jesus Christ is. And I'm very much delighted. I arrived from Port Harcourt yesterday just for this occasion. because I just must have to be here. I have to share any other thing to be present here today. And I thank God I'm privileged to be in the midst of God's people to celebrate our daddy, our father, our mentor. In fact, what a first our daddy. Everywhere he is, is a shining light. And our profession, in the serving profession, is a shining light. And it will continue to be. The Lord will continue to keep him. The Lord will continue to uphold him. He shall live to the fullness of life in Jesus' mighty name, in good health. Sọ́bíọ̀. Èmi sọ Ó burú o. Òótọ́ mo sọ pé ó burú tí ó bá wí pé ohun tó gbọ́dọ̀ ṣe rè tó o bá ti ṣe bẹ́ẹ̀ o lè rojú rere ẹ̀ ó wá jẹ́yàn kan tó dára jù tó pọ̀ jù ó lè fi ojú ẹ̀tọ́ rẹ̀ fún yàn tí a bá pọ̀ burú kì í ṣe pé àwa ará àta nìkan ló burú sí o ọmọ bíbí inú ẹ̀ kan tó bá ṣe tó kù díẹ̀ kí a tó ó burú sí i ó ṣàfẹ́ kó o ṣe tó tọ́ àti tí ó yẹ nígbà gbogbo àti lásìkò gbogbo kò sí tí ò lè fi tọrẹ mo ti mọ̀ wọ́n láti kékeré ni a lọ sí BBHS ni senior mi ni wọ́n BBHS ìgbà tó jọ dé àtúnjọ lọ sọ́yọ́ ni senior mi ni wọ́n lọ́yọ̀ọ́ àtúnjọ wa ń gbé abẹ́kúta ni láti kéékèèké láti jọ wà ọ̀gá mi tó ní ṣùgbọ́n ó burú nígbà mo fẹ́ ṣe license exam mi mo wá ṣì kíní yẹn wọ́n bá mi ṣì trace mo bá gbé lọ́dọ̀ ẹ̀ pé ẹ bá wo oníbùkún mi ó dúró gbé ọdún tó ń bọ̀ mí o ah! mo ní lọ́dún kẹrìnlélọ́mọ mo ti lé lọ́mọ ọdún mẹ́rìnlélọ́yìn àádọ́ta o tún ní kí n tún dúró lọ́mọ ọdún tó ń bọ̀ kò sí kò sí tó jọ ṣùgbọ́n tó ń wí yẹn ló bá gbẹ̀mí náà lábẹ́rẹ́ pé ó dúró lọ́dún tó ń bọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ yẹn pé padà kóró kóró kóró kó bá tún lọ gbé fún un ó ní ẹ̀hẹ́n ó ṣẹ̀ṣẹ̀ nǹkan tó tó wí ni tó bá ní tẹ̀kan òun ṣẹ̀ fún three years pé kó tó kó tó tún lè wá yọjú ṣe fún mi ah ó dá ìdúró lóòótọ́ òkú ẹ dèrè àwọn ọmọ yín o àwa náà á dèrè yín o á sì dèrè àwọn ọmọ wa pẹ̀lú. Turn in or in a service, the Lord's over everything. But when you have His grace, He show more grace. He has given me the grace to invite the firstborn of Baba 80 to come and say something, one or two things about his father. I have the pleasure to invite Pastor Reverend Akiomi. Two, three minutes. God bless you, sir. Let somebody in the house shout hallelujah. Living souls in the, in the sanctuary this morning that are not in the mortuary. Can you shout hallelujah? Amen. Amen. God bless all of us. Amen. His faithfulness in the life of our Father, our mentor, and our angel. Our tribute cities our tribute to our angelic father. Our father is our angel, and I stand on behalf of all my siblings, Akinfolari, Mojisola, Temilola, and Fadekemi, and all our spouses, and our great children, who are the grandchildren to Baba. Amen. Um, I think we have lived with our father now for close to almost over fifty years over 40 years, and Daddy has groomed us in a way that has formed uh, a lot of values for us. If my church members were to be here, of course, they are on their way, they will say, ah, half of my message I will preach about my father. Every time I make reference to him, a very strong and strict disciplinarian that he has been. Uh, I will remember one or two events when daddy say with my cousins then and my young ones please clean this sitting room we say yes sir and we will play and forget my daddy will not say anything he will not talk he will leave that sitting room dirty like that when it is one a.m. in the morning he will come and wake us one by one oh, All oya stand up all of you stand up go and carry brush carry uh, whatever everything we use that day And daddy will carry sick. He will sit at one corner and we cross his leg. That was the work we will do till three thirty four a.m. in the morning. <laughs> he will say once I ask you to do it, you don't do it, you will do it when it is not convenient for you. Glory be to God. We really love our daddy. The way he brought us up you say you buy what you need three naira i think it's i think it's thirty naira i will come back home with accounting book what did you buy how did you spend that money if i buy pig milk water pig milk and i buy powdered milk that mean say you have wasted that money you should have bought either powdered milk or you buy pig milk you don't buy the two because you don't need the two and that has been a serious uh, discipline for us. Of course, he showed us love. Daddy may not buy you two shirts in a year. You say you have clothes at home. But you can buy 50 textbooks before the session runs out. Say, let us buy your books that you will be reading. Tó o bá kàwé ìyá ó jẹ ọ́. Ẹ̀yin tẹ́ gbóhùn bó o kàwé rẹ̀ ìyá ó jẹ ọ́. The height attained and kept by great men was not achieved by sudden flight. Pray while others are slept, are journeying upward in the night. Say, say, Lord John Longfellow. That's my father. He will quote it like that. Praise the Lord. Praise the Lord. I say, Praise the Lord. Hallelujah. Now, for a time like this, in the life of our father, Savior ìyàndá oyèbámijí akínọmí baba we give kudos to you baba is a gallant member of the sanctuary lover of all ministers uh, it's not an easy task to attain the age of Nigeria, eighty years on this earth planet Even if you ask somebody of just about ten twenty years you will hear a lot but bàbá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìgbésí ayé yín mo bá yín yọ̀ gidigidi bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ èyí tẹ́ ó lò lókè erùpẹ̀yẹ ò nílò nínú ìnira ẹ̀ nílò nínú ìbànújẹ́ psalm one hundred and sixteen ti sọ̀rọ̀ ó ní mo rí ìpọ́njú gidigidi mo wí ní yàrá mi wípé èké ni gbogbo ènìyàn bàbá ọlọ́run tó mú yín rí ọjọ́ òní gbogbo ìtókùtà ó lò nínú ayé yìí ẹ ò ní rí bí ẹ ò sì ní mọ̀ sí ó ṣe sì mímọ̀ ní ó bá yíyọ̀ gidigidi dáadáa appreciate the entire akínọ́mi family both home and abroad for being present here today to celebrate the newest octogenarian in our midst. ìyá mi nù pé ó dùn mí òun ló ń kọ́ mi nílé ìwé nígbà tó fẹ́ ṣe physics mo à ah, ní ìmọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ní bàbá mi lè dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa náà máa tì mí lẹ́yìn ẹrù mi lórúkọ jésù olúwa wa wọ́n náà wọlé pé fún wa o àwọn onítẹ̀síwòye ti gba another extra five minutes tó ó ṣe é ṣe kó lé díẹ̀. ẹ ló grace lèmi ẹ kà please grace bàbá orí òkè ìṣe you can not over everything here we will leave it to you I want to appreciate the presence of my darling brother the bishop of missions of the Anglican Church bàbá orí òkè ìta ayé wẹ́tọ̀ sir. That only ká give testimony mo dẹ̀ ráhùn sọ bí ọ̀nù kan tó family one, mi African church one, mi kilo day. dé gbogbo ọ̀rọ̀ tó ń lè sọ lórí bàbá ó fi hàn wá dájú ṣáká pé he's a principled man he will make sure he dot every eye. he put bracket where necessary torí pé kò gba gbẹ̀rẹ̀ when it comes to matter of his probation and thank God there is one committee in the national of uh, Sobio. He has headed and been a member of that committee for so long, that disciplinary committee. Uh, when we talk of graft prevention in Nigeria as of today, I have a friend in Lagos State, we are discussing sometimes ago, and I said, Do you know Sobio Akemi? Ah! Ó dẹ̀ pariwo ní kí ló ló gun ẹ̀ lábẹ́rẹ́ mi. Ah! Ó ní kí ṣe ah! Ó ní bàbá ẹ̀ bùrọ̀ ní ṣé mo mọ̀ ọ́? ní bẹ́ẹ̀ ni ah! olóògbé lọ́gbọ̀n ọ̀gbọ́n nípa nígbà tó wá sọ gbogbo ẹ̀ mo rí pé bàbá òkè gbàgbàkúgbà lẹ́nu iṣẹ́ wọn. Eh, there is one lawyer a very good friend of mine provost náà mọ̀ à ń sọ̀rọ̀ jọ ó níwèé ilẹ̀ òun kan sọ pé akínyọ́mi ló sáyẹn fóònù rẹ̀ tí ìwé ìtàn àwa wá sípàdé jẹ́ wá lórí ah, ẹ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ rí ó ní kò síwèé ẹ̀ tó lu rí oníṣẹ́ kì í bẹ́ à ah, mo ní kí ló dé ó wú ẹ wọ́n ó ní kọ́tà àwọn èèyàn bá ń ṣe ní twenty thousand ó ló lè ní seventy five thousand ó ní bọ̀dọ̀ kó máa ṣe tó máa dáa tó máa múnú wọn náà dùn wọn ni ah, wọn náà mọ̀ pé eh, ọbẹ̀ tó dùn òun ló pa tó bá fẹ́ ṣẹ́ tí ò wọ́n iṣẹ́ twenty tó máa gba ten lọ́wọ́ ẹ̀ tó bá bẹ́ wọ fúnra ẹ̀ ló ṣe torí náà nítorí àkókò wa torí wọn láàgbọ́dọ̀ ju wọn náà wà lọ́dẹ̀ tí ní as your lordship and your grace pleases. I want to thank God today because this is a special day. Nígbà tí bàbá bojú ẹ̀ wọ́n ní pé ó tọ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tó sọ fún mi, mo ní bàbá kí ló dà ṣe nínú church àti gbogbo àwọn èèyàn kó dàgbà tó fi sùn máa ní. Tó bá ti níbi tó ń lọ ìlú ṣe tó lè yí padà. Ah, no problem. Ẹ wo àwọn tá a wà bí bàbá tiẹ̀ fún ní church wa. Lẹ́yìn pé bàbá ò sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn díẹ̀ kan do some you can imagine somebody all the way from Port Harcourt pé mi ò fẹ́ pariwo mi ò fẹ́ ṣe gbàgbé fẹ́ ṣàrò bàbá mo kí i lọ́pọ̀lọpọ̀ mo kí i ó dàbí pé kọ̀rọ̀ kan lẹ jókòó sí nígbà tá a bá wà ní chance ẹ̀ tẹ́yìn wà ní rescue I want to see you clearly sir photographer please mo kí i lọ́pọ̀lọpọ̀ sir mo bá a yíyọ̀ orí ilé ló jẹ́ sir most especially at this vicious circle of poverty of our economy kéèyàn pé eighty the limitation of age now is just about forty-two and you are now eighty it is of the Lord mercy it is by his grace that you are not consumed you pass through many things in this planet but you have every cause to be grateful to the Almighty God He his enablement will continue to be and abide with the mighty name of Jesus. If ká mú ìlú yìí, òun ni Psalm one hundred and sixteen and twelve ó ní kí lèmi ó sọ fún olúwa nítorí gbogbo orí rẹ̀ sí mi. àbí kí lórúkọ village ìbòmùn akíọdé ẹlòmídùn mo lè gbé ní village náà nígbà táwọn bàbá àgbà ò sí bí you can imagine all the way from ìbòmùn akíọdé village moving through a lot of things is early education even within Ibogun Odejimi Emmanuel Anglican School class one and two to Ibogun United Central School Egbeda 55 to 56, Standard 1 and 2, and later to Owu Baptist Day School, Itayalode. That is in 1957, Baba kúrò ní village, now in city. Imagine spending so much in the village and coming down to city in 57. At that time, he obtained his G2 certificate in 1958. His ambition was to attend that grade school newly secondus second to none Hot Baptist Aboys High School yes Okay, Okekunya yes and thank God his interest was fulfilled by the Almighty God he has two options of going to BBHS or Abeokuta Grammar School but he was not fortunate to gain admission to any of the school in '59, he attended private lessons organized by Mr. Ogunlola of blessed memory at, at Okeagbowu in order to gain admission to BBHS or Abel Graham School. The two schools later their entrance examination for same day. So he opted for his choice, that's Baptist Boys High School. Those days, things were done on merit. So the first three candidates in the examination to all the secondary schools in the western region were awarded government scholarship between 60 to 65. He attended famous Boys, Boys High School as a government scholar. Congratulations, sir. You can see àwọn bàbá tó ti jẹ ayé nígbà tá ayé jẹ ayé nìyẹn àwa tá a kù ń sìn Ọlọ́run jẹ́ ajìyà torí ìran tiwọn wọ́n sì wọ́n àwọn náà lè tún gbìyànjú government scholar ẹ ti mọ̀ ẹ̀ ọmọ ìjọba ni kì í ṣe bí àwọn tó ń rìn kiri àbí NYSC o scholarship government ni wọ́n enjoy nígbà ayé tiwọn àwọn bàbá wọn máa wọn máa sin bàbá ni káwọn bàbá tó lè sìn wọn ṣùgbọ́n láyé tiwa ń sìn à á sin ọmọ wàá sìn sìn sìn sìn tó bá tún kàwé tán tó gba gbogbo yìí tí ò bá tí ì ríṣẹ́ wàá gbéyàwó fún wàá tún máa sìn ó tún gbéyàwó fún wàá tún bímọ wàá tún máa sìn wàá máa tọ́mọ ọmọ sẹ́ni pé lẹ́bù tá a wà ń sè ọlọ́run má jẹ́ àṣìṣe kú bí aago nígbà yẹn wọ́n á sin bàbá àwọn òbí náà bẹ̀rẹ̀ sí í sìn wọ́n ní thank God for your life sir gbà tí bàbá ti la gbogbo oríṣiríṣi ohun báyìí kọjá láti jẹ́ ènìyàn á dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ní kí lèmi ó sàn fún olúwa nígbà tó ní sáàmù ìrù kò mọ ohun tó lè san kò mọ ohun tó lè san ó sọ fún wa ní psalm fifty láti lè fún wọn pé kí lòun tiẹ̀ máa fi fún olúwa. Yeah ọlọ́run wa ń sọ fún pé ẹranko igbó ni ti èmi bí ebi ń pa mí èmi kì yóò sọ fún ọ kì í ṣe oúnjẹ lolúwa ń fẹ́ ṣùgbọ́n tí ọlọ́run ń fẹ́ ó wà ní psalm fifty ó ní irú ẹbọ ọpẹ́ sí ọlọ́run kí o sì san ìlérí rẹ képe mi ní ọjọ́ ìpọ́njú èmi ó sì ṣe kíni èmi ó sì dá ọ lóhùn ẹbọ ọpẹ́ lọ́lọ́run wa ń fẹ́ ó fẹ́ ká máa dúpẹ́ nígbà gbogbo ní gbogbo ìgbà ká máa fi ọrẹ ọpẹ́ wa hàn sí ọlọ́run ká jẹ́ kí ọlọ́run mọ bí òun ṣe tóbi tó nígbà tí ọlọ́gbọ́n gba ṣòro fún wa tá à ń dúpẹ́ á tún ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa ó ń fẹ́ ká mọ rírì òun ká mọ bí òun ṣe lágbára tó torí náà ni ó jẹ́ ẹ̀bùn ọpẹ́ lọ́lọ́run ìfẹ́ lọ́jọ́ òní bàbá rú ẹ̀bùn ọpẹ́ wọ́n pe ara wọ́n pe ọ̀rẹ́ wọ́n pe ojúlùmọ̀ gẹ́gẹ́ bí onísáàmù ṣe sọ ní sẹ́ńtà thirty four verse three ó ní pé Olúwa ga pẹ̀lú mi kí a sì mọ̀ pé orúkọ rẹ̀ lékè bàbá ò dá ṣe ìdúpẹ́ yìí pé ṣàdédé jókòó sínú ẹ̀yin ọmọ ẹ má dára yín láàmú o gbogbo yẹn ṣáà wá ká jẹ ká mu àwọn àlùfáà gbàdúrà fún mi láago méje àárọ̀ tẹ bá ti dé kóníkálukú jẹ kó mu no bàbá ò ṣe bẹ́ẹ̀ bàbá pé gbogbo àwọn èèyàn verse fourteen of psalm one hundred and sixteen ó ń fẹ́ ká mọ̀ ó ní òun ó sàn ìlérí ìfẹ́ òun ní ojú gbogbo ènìyàn kí àwọn èèyàn lè mọ̀ bí orí olúwa ṣe tó kí wọ́n lè mọ̀ ohun tí ọlọ́run ṣe fún àwọn kí wọ́n lè mọ̀ pé olúwa ló ń ti àwọn lẹ́yìn nínú gbogbo tí wọ́n ti là kọjá nínú gbogbo tí wọ́n ti là kọjá ah, Baba, I thank God for your life. I thank God for your life. Téyì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín fún bàbá yín ọ̀lọ́yìn. Bí ẹ ti mú ọrẹ ìfẹ́ wá gẹ́gẹ́ bí èmi sáàmù ti sọ pé irú ẹbọ fẹ́ sí Ọlọ́run sọ ìjẹ́ rẹ̀ èmi ò sì yà ọ́ lẹ́nu Ọlọ́run ló yà ọ́ lẹ́nu. It's not that the sisters who are doing such an age eighty all this talent. we all know what we are passing through now but yet gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn kan sọ bí bàbá ṣe wà yìí ibi gbogbo táwọn ọmọ wà kí wọ́n máa mọ́nítọ̀ wọn bí ò bá ní ṣojoojúmọ́ ọjọ́ méjì ló ti síra wọn bàbá tí máa fi wá gbà mí ẹ bá mi gbàdúrà fún sọ́ọ̀lù èyí ẹ sọ́ọ̀lù lọ mí yìí ẹ bá mi gbàdúrà fún èmi náà ṣiṣẹ́ òru lórí ẹ̀ máa wá ah, ah. ẹ ń gbìyànjú torí náà lọ́lọ́run ṣe dúró tì í lè ṣe fi mí sílẹ̀ lórúkọ Jésù lẹ́yìn ọgọ́rin ọdún ìdààmú òní wọnú lé wa ẹ ò sì ní mọ òṣì ẹ ò ní mọ ìyà ojúkójú ò ní rí yín ọwọ́kọ́wọ́ ò ní gbé yín torí pé ẹ ti mọ ọlọ́run tí ẹ ń sìn ọlọ́run tí ẹ ń sìn náà ó dẹ̀ tún mọ̀ ní torí ẹ̀tọ́ ni kéèyàn rò pé òun sin ọlọ́run kó lè jẹ́ bí ara ẹ̀ ló ń sìn ṣùgbọ́n ọlọ́run tẹ̀ ń sìn ó mọ̀ ní ẹ̀yin náà mọ ọlọ́run lóòótọ́ ni lè mọ́ sọ fún wa st john gospel chapter sixteen verse thirty three ó ní nínú ayé ẹ máa ní ìpọ́njú o ṣùgbọ́n jésù wa sọ fún ọ mo ti ṣẹ́gun ayé tó bá sì lè ṣẹ́gun ayé kí ló tó fẹ́ kí bá wa gbé onígbàgbọ́ tí ìgbàgbọ́ wa fi máa lè kéèyàn bá wo àpẹẹrẹ ìgbésí ayé Jésù Kristi ohun tó là kọjá a lè wípé àti ìlú nǹkan kan lórúkọ Jésù a ò ní rí ibi a ò sì ní rí ìyà a ò sì ní rí ìpọ́njú bàbá eighty is a very big number false thoughts ẹ̀yin náà mọ bó ti jẹ́ lóòótọ́ ẹ̀ sì ṣe pérépérépéré torí àwọn iṣẹ́ tí mo fẹ́ wá kọ́ lọ́dọ̀ yìí yẹn náà ni hmm, <laughs> mo ti sọ fún bàbá tèmi náà bá máa rìtáyà mo fẹ́ kọ́ àwọn iṣẹ́ yẹn wọ́n lẹ́ni tó bá kó oṣù mẹ́fà tó máa sọ consultation gbogbo yẹn náà láàrin bàbá àtọmọ ni gbogbo àwọn ọmọ tẹ́ ìlú yẹn òun náà lè fi ní orí ọ̀fẹ́ òun náà lè lọ́wọ́ fi dá ayé sí torí gbogbo tí bàbá bá ṣe ìjọba rán ní ẹ ìwà lọ tí ó lè gún kankan lépa bẹ́ẹ̀ ni mi ò lè lè kankan pa tó bá tún táwọn aráàlú máa ń gbọ́ à bíṣọ̀bù náà ti yíwọ́ padà ní àbí kí ló rùn jáde lọ. bàbá tó dáa má wọlé ń bá ọ ṣe tí bá ṣe tán ẹ̀ ń gbọ́ra fúnra mi ni epo mi kan sì wà jẹ́pọ̀ máa ń fi ṣe àdísára mi láàárọ̀ kùtù gbogbo ẹ̀rẹ̀ náà ló máa ń jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ wa àti sọ ohun tá a nínú torí ẹ̀ la ṣe ń wá ohun tá a ní thank God àwọn professional medical practitioner wa bíi gbogbo tá à ń gbé kiri tá à ń gbé kiri tó ń gbowó lá lọ́wọ́ wa ewé àtẹ̀kò ni bẹ́ẹ̀ ni àdúgbò ẹ̀kọ́ marriage doctor so bàbá ẹ ti mọṣẹ́ yẹn bàbá rẹ̀ máa ń ṣe fún wa lọ́fẹ̀ẹ́ lóko ní ọjọ́ ń gbowó lọ́wọ́ ẹ̀ yẹn o tó bá ti dé àpá àká lọ́jà ilé ìpínlẹ̀ kan lọ́sígbà lọ́sàgbó ọlọ́run àti jẹ́ ìtọ́jú wa sàn àníwá yìí ti lójijì á dẹ̀ dára fún yín eighty years ọdún tó lágbára ni. We are now 80 feet above the sea level. Take it easy, sir. Pé mo sọ 80 feet above the sea level. Take it easy. Put away all your whiskey. Just take life easy. When I say whiskey, I'm not talking of brandy or whatever. But take life easy. Let me just share this with you. Arábìnrin kan ó ti wọnú plane. Ó lọ sí US. Nígbà tó wá rè é information kan jáde wọ́n ní we are eighty thousand feet above the sea level ah ó dẹ̀ ti mu whisky ẹ̀ pé ìfọ́ máa já sí ni ẹni bá ti wọnú plane ó ti wọnú close casket nìyẹn nígbà tó kọ́ eighty thousand feet above the sea level ó wá ṣe báyìí ah ó kàn gbọ́ nǹkan létí ẹ̀ pé put away your whisky wà á gbé whisky yẹn sẹ́gbẹ̀ẹ́ ó wá wù pé ah tó bá lọ bí ohun tó fẹ́ whisky ṣe pé tó bá ti mú kóun sùn àtọ́jú oorun lójú kú ni tó bá tiẹ̀ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n thank God kò ṣẹlẹ̀ put away your wisdom baba i'm telling you today you are eighty thousand feet above the sea level take life easy. àwọn aráàlú àwọn adéyẹmí ló máa ń sàn kankan àwọn ìgbẹ́gbẹ́ wọn ní dẹ́ẹ̀dẹ́ mìíràn wé pẹ̀rẹ́pẹ̀rẹ́ lejò ń gbàgbọ́ are you with me sir? Uh-huh. oh, eighty thousand feet above the sea level ẹni láti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe gbogbo ẹ gbọ́dọ̀ jẹ́ kí bí wọ́n ṣe ń ṣe I can do this torí egbò tí mo mu mo lè fò wá fún sókè bí ẹ̀gbọ́n wọn tó máa ń bẹ̀rẹ̀ látòrí stage wọn ẹ ẹ ẹ take it easy no no no no agbára wà máa gun step máa gun kéré kan máa gòkè kan you are now eighty thousand feet baba ẹ̀rọ a máa ṣe jẹ́ jẹ́ jẹ́ torí náà olúwa ràn yín lọ́wọ́ gbogbo iṣẹ́ yín ẹ má jẹ́ fojú pọ̀ jù mọ́ thank God by your home ìṣepẹ́ ẹlẹ́nìkan tẹ́ ẹ lọ́ba àwọn èèyàn máa wá bá yín ni torí náà lẹ ṣe gbọ́dọ̀ ṣe pẹ̀lú ọgbọ́n pẹ̀lú jẹ́jẹ́jẹ́jẹ́ ìgbà tó bá wù yín lẹ máa jí inú ilé ẹ lè rò wípé agbára sì wà lóòótọ́ ni agbára wà ṣùgbọ́n ẹ̀yin fúnra yín gbọ́dọ̀ jẹ́ kágbára yín máa continue olúwa ràn yín lọ́wọ́ olúwa dúró tì yín ọgọ́rin ọdún ọdún tó pọ̀ ni ọdún tó dáa ni ṣùgbọ́n nínú ìrìn àjò yìí náà ẹ láti mọ̀ wípé oore ọ̀fẹ́ lẹ rí gbà ẹ láti mọ̀ wípé ojú àánú ọlọ́run ló ń bá yín gbé kì í ṣe ohunkóhun tẹ́ bá tiẹ̀ bójú ẹ̀yìn àwọn tẹ́ ẹ bẹ̀rẹ̀ ìrìn àjò náà ibo ni ọ̀pọ̀lọpọ̀ wà ẹ jọ please one house one house àwọn tẹ́ ẹ bẹ̀rẹ̀ ìrìn àjò náà ibo ni ọ̀pọ̀lọpọ̀ wà ṣùgbọ́n ọlọ́run ti ṣe ìlérí tó ṣe fà yín jáde láàrin ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ó dẹ̀ ní ètò tó fẹ́ kì í ṣe ó ní ohun tí olúwa fi dá yín sí kì í ṣe nítorí ìyà tàbí nítorí òṣì torí àti lè wúlò fún ògo orúkọ mímọ́ rẹ̀ ni torí olúwa tó dá ẹni sí náà òun náà lẹ́wọ̀n máa sìn it's high time your service in the vineyard of God is nobly secondary I know that for sure tí o bá nídìí ẹ ò ṣe kẹ má wá sínú ìsìn kì í ṣe lọ́jọ́ ìsinmi nìkan nígbà mìíràn gan tá a bá nísìn àárín ọ̀sẹ̀ bàbá ò kì í gbẹ̀yìn nígbà tí Monday service by five thirty or six a.m. tó lọ bàbá jẹ́ ọ̀kan pàtàkì náà fi máa wá olè sísìn náà a gbèrè sí nínú kàtígà tẹ́ òun yọjú torí náà bàbá àkókò ló tó kù fún yín for you to rededicate your life in the service of God and humanity mi ò lè ká mi ò lè sọ fún ìtẹ́ ìṣe fún ẹnìkọ̀ọ̀kan torí wọn bí ọ̀pọ̀lọpọ̀ àlùfáà àwọn ọ̀gbọ́n ni kò sálùfáà kan tẹ ah ẹ má bínú ẹ sì máa ṣe nìyẹn náà lóòótọ́ àti eighty àgbà ti dé o lọ́ọ̀tì sáyìn ní ọdún tẹ bá tọ́jú àwọn òṣìṣẹ́ ọlọ́mọ o ó kọ́ láti dé ẹgbẹ́ ti dàgbà báyìí ẹ̀ẹ́dá ẹ̀ máa fi ṣoge ẹ ò ní fi ṣàìsàn ojúṣe yìí ò ti gbọ́dọ̀ fà sẹ́yìn bẹ́ẹ̀ kan báyìí tó máa ń ṣe nínú ọ̀sùn ẹ̀yìn ọmọ ọlọ́run tẹ lọ́wọ́ nínú ètò ìsìn ọjọ́ òní lọ́jọ́ ayọ̀ tí ayé òní tì í mọ́lé mo ní ayé òní tì í mọ́lé ẹ̀gbọ́n ọlọ́run yóò máa bá yín gbé ojú àánú rẹ̀ yóò wà pẹ̀lú yín ẹwà rẹ̀ yóò ṣàdé orí yín we are still under one hour don't worry i want to appreciate the presence of my darling brother i think he's the chairman of surveyor something something in abeokuta that's pastor kayode adekoye former commission vice day president of the african church of the province you are highly welcome god bless you and bless your ministry. torí náà ọmọ ọlọ́run ìgbàlá ni o ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú iṣẹ́ rere yorùbá ló ní àríṣe ni àríkà àríkà ni bàbá ìrìnkú ohun tá a bá ṣe sílẹ̀ lónìí ọ̀rọ̀ ìtàn ló máa jà lọ́la bàbá I know ẹjọ́ ẹ bá mi jókòó ẹ bá mi jókòó ọ̀rọ̀ ìtàn ló máa jà lọ́la lórúkọ jésù ìtàn rere ni wọ́n sọ nípa tiwa ẹ jẹ́ dáradára ẹ jẹ́ dáradára kí àwọn náà ká bá di gba èrè dáradára I want to appreciate uh, Dr. efi baba lọ́rùn lẹ̀ bébì baba wọ́n ti ní ọ̀rọ̀ yẹn right now behind every successful man beside the nation you can see you are sitting beside baba beside him you are able to make it happen and how the tarafe you now olúwa ràn yín lọ́wọ́ ó kéré àti àdúrà máa bá yín dé bí orúkọ jésù kristu olúwa wa tarafe nìkankan wa bàbá ń sọ fún wa láti jẹ́ ká mọ̀ kò sí ohun tí wọ́n fún ọlọ́run tó pọ̀ jù when it comes to matter of money in the church when we are in need of cash bàbá mi just come in kí la máa ṣe kí ló tẹ̀ fẹ́ bàbá ò yá ìjọ lówó rí o wọn ò yá ìjọ lówó rí wọn ń fún ìjọ lówó ni a àwọn àlùfáà ò tí gbowó oṣù ẹ gbọ́dọ̀ bá mi ṣe o wọ́n gbọ́dọ̀ bá ẹ gbà á mo fún yín lélẹ̀ mo fún yín lélẹ̀ bàbá mi ò mọ̀ fún ilé ka orí tẹ̀ ń ṣe sí òkè fún iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run kò ṣeé sọ tán kì í ṣe pé ààrẹ tó lówó jù yín lọ ẹni tó bá máa fún yín lówó gan ní ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ burúkú tó máa sọ kò ní jẹ́ ẹnì gbowó yẹn ẹ ẹ tún ti lọ kówó jẹ ẹ ṣàwọn gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ kó wà àbùkù ni kéèyàn fún mi ní ten million naira kó sọ̀rọ̀ one naira sí mi ten million yẹn ò ní ìtumọ̀ mọ́ bọ́dún yẹn ò kí ń ṣe ti bàbá kìlẹ̀ ẹ ṣe pé owó tí mo fún yẹn mo fẹ́ wò kọ́tẹ́ fi ṣe náà ó ti ṣe tiẹ̀ fọ́lọ́run ni kò dẹ̀ kí ń bojú ẹ̀yìn aṣoremáwọ̀ ẹ̀yìn ni ó ti ṣe bẹ́ẹ̀ bá wù yẹn kó jẹ bó bá wù yẹn lọ́nà kùnà ẹ tó ń bá lọ́jà lówó kì í ṣariwo ọjà torí náà lẹ tó ń bá mẹ́ta náà ṣe ń dà yín sí ló ṣe ń pa yín mọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé adẹ̀gbàdúrà fún yín lónìí bí olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ gbogbo ìtòkùtẹ́ òlòlókè ń bẹ ẹ ò ní lò nínú ìnira bàbá ẹ ò mọ̀ ṣì òṣèṣì mímọ̀ ni ikú ọmọ jìnnà sí yín ikú aya jìnnà sí yín iná kíná tó wù kẹ́nikẹ́ni dá òun ló máa forí ara ẹ̀ wú torí pé iná tá a bá dá fún gúnlógún ẹyẹkẹ́ ẹ̀ náà fi ń sùn iná kíná tí ọ̀tá bá dá òun àti ìdílé rẹ̀ ló máa jó. ìṣe hundred lẹ́yìn hundred ó wá pọ̀ ẹ̀yìn àtẹ̀lẹ́dà ilé ẹ̀ máa máa tó sí ní orúkọ Jésù Kristi Olúwa wa. on the four things and in the Lord Jesus Christ, the Holy begotten Son of the Father, begotten of his Father, before all worlds, God of God, light of light, very God of very God, begotten and not made, being of one substance with the Father, by whom all things were made, who for us men and for our salvation came down from heaven and was incarnated by the Holy Spirit of the Virgin Mary and was made man. He suffered and he suffered and was buried. On the third day he was ascended into heaven and seated at the right hand of the Father. And he shall come again with glory to judge both the quick and the dead, whose kingdom shall have no end. And we believe in the Holy Spirit, the Lord and giver of life, who proceeds from the Father and the Son. Who with the Father and the Son together is worshipped and glorified. It was spoken through the prophets, and we believe in one Catholic and Apostolic Church we acknowledge one baptism for the remission of sins, and we look for the resurrection of the dead and the life of the world to come. Ah. Oh Bethlehem. àjọ gbàdúrà yìí papọ̀ nígbà tí ẹ ó máa wí tẹ̀lé mi pé àwa kò yájú láti wá síbi àṣẹrẹ yìí olúwa aláàánú ní ìgbẹ́kẹ̀lé òdodo ara wa ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ ńlá àwa kò yẹ tó bẹ́ẹ̀ láti sa ìrun àkàrà lábẹ́ tábìlì rẹ ṣùgbọ́n ìwọ ni olúwa kan náà ìwà ẹni tí í ṣe àti ṣàánú nígbà gbogbo fi fún wa nítorí náà olúwa olórí ọ̀fẹ́ láti jẹ ẹran ara ọmọ rẹ ọ̀wọ́n jésù kristi àti láti mú ẹ̀jẹ̀ rẹ̀ kí àwa tó lè máa gbé inú rẹ títí láé kí òun kí ó sì máa gbé inú wa àmín. kí ẹ sì gba olúwa jésù kristi láti fún yín àti ẹ̀jẹ̀ rẹ̀ èyí tí a ta sílẹ̀ fún yín ẹ jẹ́ kí ẹ sì máa mú ní ìrántí pé ó kú fún wa àti ní ìrántí pé ó fi ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ètùtù fún wa. Abu boy, and uh, his immediate uh, family to this communion table for special communion. Communion table for this special kó máa fọ̀rọ̀ fún ẹ jẹ́ kí àánú kó máa síwájú rẹ̀ nírìn àjò ọgọ́rin ọdún yìí àánú kọ́ mọ̀sẹ̀ fi wọ́n sílẹ̀ kí ilẹ̀kùn àánú tuntun kó ṣí fún wọn ẹ ṣàánú fún àìlera gbogbo wa kí ẹ wò wá sàn lẹ́mìí lára lọ́kàn nídìílé nítorí Jésù Kristi Olúwa wa kí Olúwa kí ó pẹ̀lú ní. Thanks, my lord. Please be seated. Jẹ́ ká jókòó. Ìpele tó kọ̀ lákòókò yìí. Àwọn fẹ́ rí ju eighty and gbogbo àwọn tó wá láti Port Harcourt láti Èkó láti UK láti US bàbá fẹ́ rí fèsì sí kẹ́kọ̀ọ́ tá a bá ti kọrin fún wa a wà síwájú láti bá bàbá dúpẹ́ a ó fi ọ̀rẹ́ wa sílẹ̀ ó ṣe àkókò láti ṣé kí wọn this time for Thanksgiving. Baba will be here with his dear wife and welcome from our seat. gbéga mo gbéga ọba onílé ayọ̀ mo ṣùgbọ́n promotion irú ẹ̀rọ rẹ̀ dr jíjí òkòlọ́lá ọ̀bẹ̀rẹ̀bù kọ́lá. ìyá ìlú òpè ṣàjẹ́ of the boys high school we are proud of it shout people who the patients. On that note, I want to celebrate his spirit wherever they are and his guidance there. Kí Ọlọ́run Olódùmarè kó wà pẹ̀lú wọn. I want to invite Mama today, Pastor Mrs. A.M. today, Mama 75, to come and present Kativa gift to Baba. And likewise, the representative of all, I mean, Christ the cornerstone, B5, the leader, to come forward immediately after uh, uh, uh, Mama. I'm still under the mercy of God, or above the mercy of God. Uh, uh, God bless you. ní orúkọ ọlọ́run alààyè repeat after me every family àti ìjọ cathedral Africa Church Òwu tí ẹ̀ ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà nínú rẹ̀. a mú ẹ̀bùn kékeré yìí wá fún yín. a mú ẹ̀bùn kékeré yìí wá fún yín. nítorí pé a lè sọ tán orí ọlọ́run látọwọ́ wú. a sọ tán orí ọlọ́run látọwọ́ wú. kí ẹ fàyọ̀ gbà wá. kí ẹ fàyọ̀ gbà wá. ẹ̀bùn yìí. ẹ̀bùn ìtọ́jú bẹ́ẹ̀ lọ́lọ́run máa túbọ̀ ṣe nínú ayé yín ọlọ́run máa ṣe nínú ẹbí yín ọlọ́run máa ṣe nínú ẹbí tó jẹ́ ìfẹ́ yín ọlọ́run máa ṣe nínú gbogbo tó jẹ́ ìfẹ́ yín ní orúkọ ọlọ́run bàbá ní orúkọ ọlọ́run bàbá ní orúkọ ọlọ́run ọmọ àgbé ẹ̀bùn. African Church Christ the Cornerstone Ẹlẹ́gà ní orúkọ ìjọ wa náà àti gbogbo ọmọ ìjọ àti orí ọ̀fẹ́ ọlọ́run nínú ayé wa a fi ẹ̀bùn kékeré yìí fún bọ̀dá mi ẹ̀bà wa bẹ́ẹ̀ ṣe rí wa. It is time to celebrate our father bí wọ́n ti ń jókòó gbogbo àpáta ó wà ní ìdílé dúró láti. Ètò yóò àbùkà hip, hip, hip. Hooray! Hip, hip, hip. Hooray! Hip, hip, hip. Hooray! Ẹ jẹ́ ká jókòó. Praise the Lord! Ọmọ ìbẹ̀rẹ̀ ti hallelujah! What else can we say? Than to begin to thank God and praise Him for His mercy and grace over us over me over my family adúpẹ́ ẹgbẹ́ olóògbà tó rò fẹ́ rẹ̀ gbogbo yẹn ti dá débi àwọn méje àdúgbò kí n sọ pé yóò lè ṣe dáadé tí bá dá mi ni èmi tí bá dáadé pẹ̀lú ẹ̀ àyè iṣẹ́ mi tó adúpẹ́ adúpẹ́ ọlọ́run mo fẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo ẹ̀yọ̀ ọ̀tọ́ àdúgbò IPP number one the archbishop of Ogun province his grace bishop s b ogunmu ẹ̀pìlẹ̀ àbúrò and the bishop of the our missionary diocese is grace Ogunlọlá. Bishop Otunlola àwọn variables pọ̀ lórí àga yìí variable Adéwálé for recognition variable Adéyẹmí our provost at the cathedral variable Àjàkáyé variable Adébigbé from Abalabi variable Pópóọlá Ògúdọ̀tun. Venerable and Professor Akindele, Anglican Communion, Reverend Canon Amushan, Reverend Canon Akoshi, Reverend Canon Akitunde, Reverend Reverend Adelekan and Reverend Olufade. Adúpẹ́ lọ yín. adúpẹ́ ẹ̀kọ́ àdúrótì ló wà pẹ̀lú ẹ má bínú fẹ́ rọkọ ní àwọn tó wà bí o àwọn kíákíá kíákíá ẹ̀yin sọ̀bí wà sókè kájú yín kárójú yín o yín o níbẹ̀ o rẹ̀ The first male Surgeon of the State, in person of Sọ̀rọ̀ Mr. Ali Okuno, a fellow Nigerian Sọ̀rọ̀ stand up for recognition. The woman Surgeon of the State, Sọ̀rọ̀ Ewúlọ, where are you? Ó ti lọ. Yàtọ̀ sọ, the fellow Surgeon Sọ̀rọ̀ Àjùmọ̀, ìyàwó ọgbọ̀n, wọ́n wà lẹ́nu iṣẹ́ ìjọba. Àwọn eh, chairman, as of present, private channel of the State. Sọ̀gbà Adékọ̀yà táyọ̀ ọ̀rọ̀ ìfọdúnṣe. My uh, vice chairman and uh, chairman ethics committee Ogun State eighty three and two. Sọ̀gbà Adékọ̀yà I want to recognize Professor and Doctor Mrs. Akinyemi from FUNAB. want to recognize again Professor and doctor, Mrs. Akedede. They are Doctor and Professor Owolaye Akeomi stand up for recognition. But Professor Mrs. stand up for recognition. Uh, I want to go back to our home school. The chairman of the, the, the able helper proprietress Dr. Mrs. Anura Kobankoli stand up for recognition. àwọn àna mi láti ìsẹ̀yìn Mr. and Mrs. Adeoye stand up for recognition. àwọn àna mi láti Ìmọ̀ Mr. and Mrs. and Apostle Apostle and Mrs. Soremi stand up for recognition. Our father from Ife, my in-law too, Mr. Egbeyemi, stand up for recognition. Uh, eh, our past president, Nigerian Sons of sọgbẹ ọkọ jẹ ajé àga in fellow nigerian sọsọ will stand up for the congregation. the former head of service the former permanent secretary the former surgeon general ogun state sọgbẹ ọjí ogun fellow stand up for the congregation. thank you sir. èmi ò tí recognize ìyá di ìyá yáàdì o ṣàmà ṣàpẹ̀sìn women league African Church Cathedral àgbàbí Ogun State Pastor Mrs. Ojumu stand for recognition. gbogbo yín náà ní important. Uh, the, bank allocated emotion. All fellows that are here, fellows are just sons of yours. If they are fellows, stand up for the congregation. Fellow, okay, you have not been loved there, okay. Stand up. You are not here, man. You are already, if I name the them, you are loved as tell fellow. Okay. I do fellow alone. I do, not I should do àti gbàgbà àpòjọ àṣàkóso yóò rí bẹ́ẹ̀ ni ìwọ́dọ̀ olùdókò kan pé òsì kan that is power of faith power power of faith o epo àṣàkóso change the disease ìgbàgbọ́sẹ̀ from the Polaris Bank thank you very much for coming. Ah. ẹ má bínú ọjọ́ jẹ́rọ̀ of State. Mr. Balogun, please are you stand up for recognition. First Association of Nigeria. Ẹ má bínú o, stand up for recognition o. So what has as of Nigeria. praise the lord ẹ jókòó yẹn o ẹ jókòó níbẹ̀ yẹn adúpẹ́ ọlọ́run adájọ́ ọjọ́ pé ọlọ́run ní kò yẹ lórí ẹ gbogbo ẹ jẹ́ olùgbàgbàjò wa láti òkun ìbàdàn ìfẹ́ ìsẹ́yìn òṣogbo ẹgbẹ́ ìgbé à àlùkò padà sí ilé ọjọ́ bá lọ adé bóṣù bá lọ abọ̀ alọ́kọ̀ọ́ lọ́wọ́ lọ sẹ́yìn ẹ̀ dìde láyọ̀ má torí nǹkan ilẹ̀ jẹ àṣẹ́kù ìzàlẹ̀ ọ̀rọ̀ orin ìparí ìsìn. erùpẹ̀ kì í ṣe ohun kékeré àwọn ará wa ní bá wa sábà a dúpẹ́ pé nínú ìrìn àjò náà ọmọ rẹ ò pasán bẹ́ẹ̀ ni kò lásán kò gúnlẹ̀ sébùté òkun ó wá ń yọ̀ lọ́jọ́ òní àwọn ọmọ ọmọ ọmọ ẹbí ará ojúlùmọ̀ àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ gbogbo ọ̀rọ̀ gbà yí ká lónìí wọ́n dẹ̀ ń sọ wípé ó yẹ lẹ́ni tá a gbọ́dọ̀ bẹ́ sí. Si a gbé orúkọ mímọ́ yín ga lónìí elédùnmarè olúwa ìgbà ọpẹ́ wa bàbá gbàdúrà fún lọ́jọ́ ìbí látàjùlé ọ̀run bá wa súre fún un bàbá bí ẹ ti ń dàgbà nínú ẹ̀mí nínú ara ẹ ò ní dàgbà àyà ẹ ò ní dàgbà òṣì ẹ̀yà ara yín ò ní gbàbọ̀dẹ̀ ojú ò ní re lédè yín ọwọ́ yín ò ní rọ ẹsẹ̀ yín ò ní rọ ọmọ aráyé ò ní fẹkún ràn yín ohun tó wù yín ò ní pa yín lára apá ìfàmìrọ́pọ̀ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó wà ní ipò àti gbogbo àwọn àgbà mẹ́rìnlélógún tó wà níwájú ìtẹ́ nínú ìwé ìfihàn a fi sọ tẹ́lẹ̀ sínú ayé yín wípé ẹ ó pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ ẹ ò ní pẹ́pẹ́ òṣì ẹ ò ní dàgbà ìyà ẹ ò ní dàgbà orí burúkú gbogbo tó yẹ yín lọ́jọ́ alẹ́ ọ̀run yóò fi fún yín omi ara yóò ní gbàbọ̀dọ̀ ẹ̀jẹ̀ ara yóò ní tán lójijì orí yóò sì ní dàrú gbogbo àwọn ènìyàn ọlọ́run wọ́n sọ nípa tiyín fún gbogbo bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ sì tún máa ṣe mímọ́ sọ ó ní ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ oore yìí gbogbo ọlọ́run náà sùn ó ń wò ní bẹ́ẹ̀ ti ń ṣe lórúkọ jésù gbogbo bẹ́ẹ̀ ṣe fún ilé ológun kò ní já sí asán bàbá lẹ́yìn ọgọ́rin ọdún ẹ ò mà ní tanná wo sàárè ọmọ o ẹ ò ní gbénu lé mọ bí ọjọ́ gbé dé o ọ̀rọ̀ àbámọ̀ kí ni mo ṣe é tìbú gbogbo àwọn ọmọ sí ẹ kó wọnú ọjọ́ ìbí lónìí wọn ò ní sọkún mọ́ yín lójú nínú ìrìn àjò yín nínú ayé yìí ẹ ò ní fi ọmọ ẹ ò ní sọkún lórí ọmọ ẹ ti sin àwọn ọmọ yín àti gbogbo tẹ́ ẹ wọn lórúkọ jésù ẹ ò ní gbé wọn sìn lágbára Èdùmàrè ẹ ti sìn wọn kọjá igbó ẹ̀rù lágbára Èdùmàrè àwọn ọmọ náà ò ní fẹsẹ̀ kọ wọn ò ní fẹnu kọ búburú ò ní ṣubú lù wọn àrùn karùn ní súnmọ́ àgọ́ wọn ẹ̀yin ni bàbá àti ìyá fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó tìgbà tí màmá àgbà wà láyé méjèèjì lẹ́ ń ṣe pọ̀ mo wá súre fún yín lọ́jọ́ òní lágbára ìmọ̀ àwọn ọmọ yìí ò ní fàìsàn san oore fún wọn. ọ̀rọ̀ kí leléyìí à ọ̀rọ̀ bàbá ti sú mi mi mò ń tá a máa ṣe mọ́ ó tiẹ̀ ti sú mi lórúkọ Jésù kò ní tẹnu àwọn ọmọ yín bọ́ okun ẹjẹ afẹgbẹ gbé bàbá wọlé àlejò ń bọ ẹ má jẹ ọmọ ohun tó ń ṣẹlẹ̀ lórúkọ Jésù kò ní tọ́ sí yín okun ẹjẹ kí bàbá ó jẹun tán ká tó lọ túfọ̀ fún lórúkọ jésù kò ní tọ́ sí yín ọ̀run yóò dì yín mú olúwa yóò gbé yín wọ̀ mo súre fún àwọn ọmọ yín tó wà ní ìdálẹ̀ níbi tí ò sí bàbá tí ò sí ìyá lórúkọ jésù wọn ò ní fẹ́ lu wọn ránṣẹ́ sílé yóò dára fún yín mo ní yóò dára fún yín bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ gbogbo làálàá yín nínú. it with your soul sudden death will not be your own portion untimely death will not be your own portion you will not gnash your teeth over your children. As God liveth, all your plan will not fail. Your dream will not die. And destiny will not be aborted. You are moving from glory to glory in the mighty name of Jesus. Every imagination of people against your destiny come to nothing in the mighty name of Jesus. It shall be well with you. It shall be well with your soul. No more sickness. I said no more sickness. The remaining part of 2024. Nobody will pay your condolence. We sit in the mighty name of Jesus. And it shall Amen and amen. amen. Let's This be family, let's share the grace together. the love of God, and the fellowship of the Holy Spirit be with us now and forevermore. Amen. We are going to shout 80 Hallelujah. Are you ready? Are you ready? Okay, because of Ogoluwa Abankole, it will be 8. Each sang for 10 years. Are you ready? Yes. One, two, three, go. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. the Lord has cleared his blood to see this very, very big occasion. Blessed be the name of the Lord. We love our husbands. We love that so much. Nigerian institution of yours. We love you so much because you always take care of your wives. And you always go with your wife wherever you go. For that reason, we want to render our uh, anthem. So babe, we are